so guys uh, i'm so glad to tell us that uh, the money we are contributing for Adenike god has helped us owó yẹn ti pé bàbá kan kàn pè mí sí wọn drop one fifty mo dẹ̀ ti mo ti update ẹ̀ mo ti fi sí orí page ẹ mọ̀ pé as much as bó ṣe ń wọlé ni mò ń update wa so it was fifty nine five before so bàbá bàbá yẹn drop one fifty that's two oh nine five hundred so ó ti exceed the figure tó lóun need is two oh two eight hundred so it's even more than the figure so ẹ jọ ẹ má jẹ́ ká fowó sákàǹtì yẹn mọ́ that opay account yẹn help me to share this video the money is completed bàbá kan gan ṣì promise ẹ pé tó bá di weekend and uh, eh, next weekend páwọn ṣì máa send some amount but èmi gan sọ pé tí ò bá pé màá fi tèmi kún bẹ́ẹ̀ bàbá ẹni tó send owó sí wa sìn in ó tiẹ̀ tún àbò fún nǹkan tá a need so ẹ jọ i'm doing this video to tell us to stop dropping money on behalf of Adenike owó tá a fẹ́ contribute pé mo sì máa ṣe live stream bẹ́ẹ̀ mo fẹ́ dáná tí n bá ní kí n dúró dìgbà tí n bá dáná yẹn tán àwọn owó mi lè tún ti wọlé màá máa wá bí n tún ṣe send ẹ̀ padà sí àwọn tán send ẹ̀ so right now the money is completed please don't drop money inside that opay account again owó tá ń fẹ́ ti pé ọlọ́run ti bá wa ṣe so ẹ jọ̀ọ́ màá wá ṣe live stream so that ẹ eh, màá lè pé òun náà wọlé so that we can forward the money to her so that she can go and start her work and thank God this is weekend tó bá ra gbogbo àwọn materials tó lóun fẹ́ rà by Monday she can start her business so ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbàgbé pé this money is to save a seven month old child from being adopted fáǹfààní àwa tá a fọ́lò kéèsì yẹn ó ní òun fẹ́ gbé ọmọ òun lẹ̀ fàdọ́pṣọ̀n dó àwọn kan ti ẹ̀ sọ pé hàn nítorí ọ̀rọ̀ àwọn ọmọdé máa ń ké mi lára ni ṣé òun nìkan ni single mother bet láìvù jù bẹ́ẹ̀ yẹn lọ gbogbo ẹ̀ la máa sọ lórí live stream mo understand the fact wípé ọ̀rọ̀ àwọn ọmọdé máa ń ká mi lára ẹ pé birthday mi tí mo ṣe last month ọ̀dọ̀ àwọn orphanage ni mo ti lọ ṣe birthday yẹn but àwọn yẹn àwọn ọmọ tán grow sí orphanage wọn níyàwó ní bàbá bẹ́ẹ̀ ọmọ eléyìí ìyá ẹ̀ ló bí ó níyàá bẹ̀ ọ́ la pé àìsí much nìyẹn ẹ̀ ṣe fẹ́ gbélẹ̀ fún adoption kì í ṣe pé ó wù kì í ṣe pé ó dùn mọ́ nínú tó yé wa bẹ́ẹ̀ mo mo mo agree to the fact that pé ọ̀rọ̀ ọmọdé mọ́ mú mi lẹ́mìí probably it could be my own weakness or it could be a strength but all the same we don't know the prayer she has prayed kọ́lọ́run tó ní ká fún ní listening ears and God has helped us ó lóun fẹ́ máa ta snacks ó ní tẹ́lọ́rìn lòún kọ́ kó tó bẹ̀rẹ̀ gbé lọ ra irinṣẹ́ lọ ṣe gbogbo ẹ̀ nísìn tailoring sì ti advance ju ẹsẹ̀ abáránrò àti bùbá lọ gbogbo àwọn instrument tó máa lò gan kò ń ṣe kékeré but at least if she start selling things like that she will know that àtijọ́ àti mú tiẹ̀ máa kó nù ìṣòro ìgbésí ayé ẹ̀ náà so owó yẹn ti pé ó ti pé o ẹ má jà fowó sí opay yẹn mọ́ please stop dropping money on behalf of Adenike the money is completed I think it was yesterday we posted that video and the money is completed now God bless us all God bless all the givers mo ṣe ń come life mo ṣe máa come life bẹ́ẹ̀ mo kàn fẹ́ fẹ́ lè ṣe mo fẹ́ fi create awareness ni so that ẹ mọ̀ pé eléyà lè go viral ẹ mọ̀ pé pre-recorded máa ń go viral ju live stream lọ kí n tó tan live kí n tó ṣe bẹ̀rẹ̀ but this one will have gone viral so please the money is completed stop dropping money to that opay account god bless us all bye bye